الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين قال تعالى لوبتي على رجع صبايك وإنك لعلى خلق عظيم olùwàní ìwà nàbí sallallahu alaihi wasallam a ìwà rẹ̀ mà ẹni ọlọ́run bá fi wò tó ròyìn rẹ̀ pé ìwà rẹ̀ mà tó kí ni mà dá bẹ́ẹ̀ lọ́lọ́run ròyìn ànábì sọ̀lọ́bà ọ̀sọ̀lọ́. ànábì ní nǹkan míì tó jù wá lọ ẹ̀rọ bí ogun wa náà ti mà ànábì lẹ́sìn ẹ̀ǹdí ń bá ń dá òtún pé ànábì lẹ́sìn àbí ọ̀lẹ́sìn nǹkan míì lọ́yà rọ́lù ẹlẹ́sìn làǹdàbì àmọ́ àwọn àlùfáà ní hekima ti ń bẹ̀ẹ̀bẹ̀ ni pé ńgbà ọlọ́wọ́n wàá ròyìn ànábì kílé ròyìn ẹ̀ ìwà wà innaka la'ala khuluqin azim torí pé èyí ń lọ́pọ̀lọpọ̀ èèyàn lè má fura sí pàtàkì jùlọ ẹni tó bá jẹ́ mùsùlùmí tó jólùgbàgbọ́ òdodo ó lè rò pé bóun bá ti ń kírun bóun bá ti ń gbáwẹ̀ tóun ọ̀sẹ̀ bọ́ tóun ọ̀sẹ̀ lódìá ọ̀rọ̀ tán lẹ̀ gẹ́gẹ́ bí tí à ń kàbọ̀ láti ibi ijọ́ mélòó sẹ́yìn pé o lè ní pírọ́blẹ́mù ń bi ẹni tó gbá lójú o owó rẹ̀ tí ò yẹ kó gbà àmánà rẹ̀ tí ò yẹ kí ọjàmbá tó ọjàmbá. wà innaka la'ala khuluqin 'azim. Ah, ọlọ́run náà lọ dáa bẹ́ẹ̀. ó tún wáá rẹ̀ bẹ́ẹ̀ ń pe àkíyèsí tiwa nù pé àfi kó o fi wá pẹ́sìn o méjèèjì là nẹ́bì ní o sallallahu alaihi wa sallam ó níwà tí ò lẹ́sìn ò kan ẹni ó sì lẹ́sìn náà tí ò níwà a ibi tóun náà kù sí o ọ̀pọ̀ o ọ̀pọ̀ o àwọn a máa tanra wa ńlẹ̀ yorùbá yìí òní káròyìn ẹnìkan já lọ́dà kínní lẹ́sìn ọwà religious hm, àmọ́ ìwà yìí náà ìwà yìí náà wọn ní à ẹ̀sìn náà ni ò tó lára ẹ̀ ẹ̀sìn ní kọ̀yàn wà á ọmọ kéwú àmọ́ òní wà náà ní à kéwú náà ní èyí o. gbogbo ẹ̀ lànẹ́bí ní o sallallahu alaihi wasallam òdodo ọ̀rọ̀ bá délẹ̀ àsọ gbogbo ẹ̀ ní ànẹ́bí ní sallallahu alaihi wasallam tóbi débi tọ́lọ̀ ń fi ń ròyìn ànẹ́bí pé wa innaka la'ala khuluqin azim ìwà wa ànẹ́bí máa dá o ọlọ́mọṣà sàwọn náà ló ní wà dáadáa o wa qala ta'ala olùwọ́ba rẹ̀ bí a tún wá sọ báyìí. لقد كان لكم في رسول الله أسوة حسنة nígbà ọlọ́run yàn nẹ́bi pé wà rẹ̀ dáa ọ wá níbẹ̀ bá ń wẹ̀ nìkan tẹ́ kọ́ sí ta ni kọ́ sí ń bẹ tẹ́ kọ́ sí dáadáa láre ànẹ́bi sọ̀dọ̀lá kò sí ọ̀rọ̀ ọlọ́run tẹ̀yìn ronú sí tí ò ní rárò ìrẹ̀ ń bẹ̀. olúwo gbé ẹnìkan kalẹ̀ wípé hundred percent òun ni ẹ máa wò kọ́sì àfànàbì ọlọ́ọ̀dọ́là ọlọ́run tí ó ṣe bẹ́ẹ̀ ti wá máa tó ń gbé òjò sí personality ànàbì níbi ìwà oníwà ìnáta láàlá olùkẹ́nà ọ̀bí níbi ọ̀rọ̀ ọlọ́run tó garanti pé wọ́n máa yá ń tẹ́kù ánìlẹ́hàwà kò kò ní ṣe gíní kò ní sọ̀rọ̀ fẹ́ náà kò ní torí pé òun bẹ́ nìkan jà kan lọ́wọ́ àti máa lọ́rùn ànábì ò sọ̀rọ̀ fẹ́ náà ọmọ yẹn ń pẹ́kú àníláwà in huwa illa wahyun yuha olùwàlẹ̀ agaranti pé ntí ọba jáde lẹ́nu rẹ̀ nìkan ní èsì pàwọ́ lára Allahu akbar ẹ wo certification tó lágbàá yàtọ̀ àwọn ilé ìbò wọn ní blank check lọ́kàn tó bá wọ̀ síbẹ̀ ọlọ́run fún ànábì ní àrídájú fún wa pé sóun lọ sọ àwa la rán sóun ló wí àwa la ni ó wí ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fẹ́ lò ní o àbánábì sallallahu alaihi wasallam ń fi hàn pé èpè gbogbo ẹni tí ì bá ṣe ànábì ó lè kù síbi kan o ó lè kù síbi ìwà o ó lè kù síbi ọ̀rọ̀ o ó lè kù síbi relationship máa bá àyàn ṣe èyí wọn ò pé ọjọ́ ẹnìkan tọ́lọ̀ ní ọjọ́ yányán ní dání ànábì sallallahu alaihi wasallam laqad kana lakum fi rasulillahi uswatun hasanah lọ́ni àwòkọ́ṣe dáadáa ń bẹ fún yín o lára nẹ́bí sọ̀lá ọ̀sọ̀lá. òun lè ní fún wí repeatedly ẹ̀já padà gbogbo àfa gbogbo ọmọ kéwú ẹ̀já padà síbi sírọ̀ tó nàbí yí sọ̀lá ọ̀sọ̀lá. àwọn àfa tí wọ́n introduce subject yìí láti dọ̀hùn ọlọ́wọ́ sanwó-ẹlẹ́sàn dáadáa níbi ó ti di pé ọ̀pọ̀lọpọ̀ kàfíọ́rà kan máa ń kà fún gbígbà gbígbà tíjọba ló ń yọ history kó léèwé sẹ́mu àdánwò tó dé ìjọba náà ní tó ń kó ń fẹ́ rí introduce history nísìnyí hekimanu òun kéwú náà fojú tẹ́ńbẹ́lẹ́ síra mójútó màkàmá náà wù kọ́dà ẹni tí ń sìn kéfíkìú náà a gbọ́dọ̀ yọ ìtàgbésí ayé ànẹ́bì kó bá a bá fẹ́ sẹ̀sìn tí ó tẹ ọlọ́run àtànẹ́bì lọ́rùn. ànẹ́bì sallallahu alaihi wasallam ó live Islam practically ó live al-Qur'an practically ẹni ọmọ ọdà ọmọ dáadáa lórí bẹ́ẹ̀ ìyànlá wa Aisha radiyallahu anha wọn wá bíi pé bóun ni wà ànẹ́bì rí ọ̀nẹ́ kana khuluquhu al-Qur'an Qur'an ni wà ànẹ́bì ìyẹn ni pé bẹ́ẹ̀ bá fẹ́ mọ pírátíkà kíná alukurani yìí kílà díìsì yìí ẹ wò kàn gbèsè ayé anabi sallallahu alaihi wasallam ẹlẹ́kùn observation o gbòòtọ́ dálé kéwúlẹ̀ àbọ̀ nkọ́yàn ní hálíkọ̀ àbí nkọ́yàn mọ́sálásí wá táìmù tó máa fi sọ bó lànà lè gbé gbèsè ayé tiẹ̀ sódà tí wọ́n bá rí lára tiẹ̀ gan pé ìwọ ọmọ èèyàn ló gbé wọ́n ṣe ń tó ń ṣe yá nàgbé e ṣe bẹ́ẹ̀ òun là ká inú ó tètè dè mọ́lẹ̀ ká ọmọ ènìyàn ló gbé àwọn afá wọn <laughs> ìyọ̀n táwọn náà kọ́ wa pé bá nàbì kí gbé ayé ànábì èsì láyé o ó ṣe pàtàkì o sọlá ọ̀sọ̀lá kò sádàáwò tí mùsùlùmí ní láyé lónìí ju méjì lọ àṣejù àtàṣe ètò ta standard tẹmọ pé ndé ń jáse jù ni pé ọkọjá ibi ọyẹ kó dé àti ètò ni kò ségi ni kò débi tó yẹ kí ó dé agbọ́dọ̀ mẹbi tó yẹ adéhùn tani bí ọyẹ adé anabi sallallahu alaihi wasallam òun nìkan ni benchmark tó ṣe pé ni ọba ti kọjá tiẹ̀ aláṣejù ni gbogbo ẹni tí ọba ṣe tó díẹ̀ aláṣẹ èkó ni ànábì nìkan ni èyí ṣe kò sínú àpá mi lọ́lọ́ ti bá. a àwọn yẹn ń ṣe àṣejù ń pa àwọn àfáà lónìí àtọ́nsúnà àtọ́nsúfì. ànábì ti kìlọ̀ àṣejù fún wa ànábì nínú tó pa àwọn tó lọ nínú tó pa wọn rẹ òun ní kíni wọn làṣejù ń pa àwọn àfa àwọn àwọn olórí wọn njẹ́ ọ̀la èèyàn bí eléyìí òun ni ká mọ̀ pa ànábì nìkan sọ̀lọ̀ òun lọ́lọ́run pè ní oṣùwà tó ń àtàlù absolutely ẹni tí ò ní pé ẹ má mú eléyìí níwàá rẹ o àti ẹ̀sà fojúfò yìí wọn àwọn náà kù síbẹ̀ wọn ni o ànábì nìkan lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ o tí ò sí o sallallahu alaihi wasallam. An أنس رضي الله عنه inú àwọn tó ma nábì jù tó ma nábì dáadáa ní Anas bin Malik ọlọ́mọdún mẹ́wàá ló fi lọ́dọ̀ ànábì ọ̀dàgbà sọ́dọ̀ ànábì ọmọ anabi in out àti inú ilé àti gẹ́ni àti ta bóòlù ń wí ń pa sallallahu alayhi wa sallam ahsana nasi olùkọ́ wọn nínú pé wá yàn da èmi ò rẹ́ni ìwà rẹ̀ da sáà nàbí o alukóra ni yìí bẹ́ẹ̀ sàn pé àlèpé tíọ́rì mi àwọn tó bá nàbí lògbà tí wọ́n rí bó ti gbáyé àwọn náà wí bẹ́ẹ̀ anasi ni káàna rasulullahi sallallahu alayhi wa sallam ahsana. Sana nasi khuluqan nínú pé wàá yàn ọ́ dáa ànábì ni wọ́n ẹ̀ dáa jù lọ́mọ́sá ṣe ogun alóhùn àdáadáa o àmọ́ ẹ dákun ibi tí nǹkan yìí ti wọ́ ẹja àṣàtúnṣe ẹ̀ gbogbo ohun tí a bá rí òṣèlọ́dọ̀ àfa òṣèlọ́dọ̀ ẹ̀ ń tí ọ̀fà ọba ti yàtọ̀ fún tànàbí àgbéyìn lẹ́nu o. kọ́dà bá a kà nínú ọmọ ènìyàn lè gbé ẹni ọkọ̀ jọra o ànábì nìkan lọ́lọ́run ní absolutely àfi tí ọba wí ní ìrẹ́pà wà lára sọlọ́lọ́hu àlèyí wọ̀sọ̀lọ́. وعن عبد الله بن عمرو بن العاص أنا Abu Hurairah ọ̀gá wa gbá ni bó ti gbẹ bí àdìsí àbí òrera ti pọ̀ tóun ẹnìkan tábù òrera gbà lọ́gàá ni. Yá inú pé yẹn gba àdìsí ànábì wá mo gbìyànjú o. Ẹnìkan tí mo lè fi báyà kí ẹ ju tèmi lọ, ó ní Abdullahi ibnu Amrin ibnu Al-As ẹ̀wò bí àwọn yóò máa nẹ́bì yìí tábò rírà ń gbèjì fún wọn lọmọsá àti àlékún ìyọnu fún gbogbo wọn àwọn ni wọn sànù wa ní tí ń yí àwọn ni òjò dàrú àwọn èèyàn bá dàrú mọ́ wa lọ́wọ́ lónìí àwọn ni wọn jẹ àmọ́ kébò lànàbí gbèdéṣe àyè jẹ sallallahu alaihi wasallam kí lòun náà wí anásí wí jẹ àgbà olùkọ́ olùkọ́ àdìsí ànábì olùgbà àdìsí ànábì ẹ̀gbọ́n tóun náà wí o nípa ànábì sallallahu alaihi wasallam. لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا وكان يقول إن من خياركم أحسنكم قل أحسنكم أخلاقا متفق عليه عبد الله بن عمرو بن العاص لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا wàlà mùtàfà ṣíṣà ànẹ́bí sọ̀rọ̀ bu o ànẹ́bí sọ̀rọ̀ bu o ànẹ́bí sọ̀rọ̀ asa o tùmàfà ṣíṣà mùtàfà ṣíṣà ànẹ́bí kọ́ ọ̀lẹ́bà. ìyá mọ́sá jẹ́ kí ọ̀rọ̀ yóò yé ìgbẹ́ni ọba dé tí gbọ́ rẹ̀ wọ́n sọ dáwà di ibi téèyàn ti ń pàrákìsì àṣà àtàlélójútì lónìí wọ́n bá yá àwọn ọmọ kéékèèké kan jẹ́ ibi àwọn gbàgbà sí ibi wọ́n ti máa sún náà nù ẹni tí ọba tí máa wá bú yàn tí ọba sáfà ìfàfà sún náà lèti ṣe ìtọ́ni lu ọmọ ànábi adama ṣe especially ilẹ̀ yorùbá àbí nàìjíríà generally ọ̀rọ̀ ni o àwọn tó máa ànábi wọn wí o irú wá àtúntò ń gbọ́ ni wọ́n là ànábi ìṣerú ẹ̀ o wá àti àmọ́ búyàn àmọ́ fa àwọn èèyàn sí ẹ̀yẹ́ a máa sọ̀rọ̀ asá ọ̀rọ̀ àìlójútì lam yakun rasulullahi sallallahu alayhi wa sallam fahishan wala mutafahisha. mo ní kò sí ọ̀rọ̀ ọlọ́run àtànẹ́bí tẹ́yìn ó ronú sí ìjọ onírà òjì lẹ́lẹ̀ ẹ̀jẹ̀ àpàkíyèsí kan yìí náà ó tó kí wọn ó pé fáhíṣán wọn mú ta fáhíṣán máa wọn náà ó gbéra wọn àmọ́ níbi ó ní hekima tí abdullahi bin amuri fi combine méjèèjì torí méjèèjì wọn rí lára ànábì sallallahu alaihi wasallam fahishan ẹni ó jẹ pé nature rẹ ni ó sọ̀rọ̀ ọbú by nature àsọlọ lè dá challenge yẹn má ẹlòmíín ẹ má tiẹ̀ fún bẹ́ẹ̀ ẹ má dá sọ sunago. wàlá mutafahisha ẹlòmíín kọ́ ni. ọ̀rọ̀ bú òsí lẹ́nu ànábì by his nature ànábì ọ̀ practice kọ́ máa kọ́ mo ti rí tẹ́nìkan ń sọ̀rọ̀ bú ilé mi náà máa sọ mo ti lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké tí wọ́n bá tí wọ́n jẹ́ lónìí ẹ máa rí ọmọ mi bàbá kan bẹ ẹnìkan ọgbà náà ni kí ni ń bí ọ sí olóhùn fẹ́ gbé ọmọ rẹ̀ lọ kóòtù ní kí n gbọ́ ọmọ rẹ̀ ń yí ọmọdé ò ju eighteen nineteen tẹ́bárí bí ti ń bú ẹgbẹ́ bàbá rẹ̀ bàbá ni wọ́n ń sáré kíkà ìdákùn wọn bá wí wọn bá wí irú àwọn ọmọ yìí bàbá tó bí e sọ lọ́rọ̀ bú ọ̀hàn bẹ́ẹ̀ àjẹ́ pé kò súnmọ́ kó ṣe pé nature rẹ̀ ní ti ń ṣe àmọ́ ń clip bú ti ń gbọ́ ń wá sí ọ̀ràn ti ń gbọ́ tọ́ra àwọn kan tí ó pé ní táwọn sọ di kápẹ́pẹ́ sọ́nà tọ́lọ́ ní bàbá ṣe lè ṣàìlójútì àtàṣà tó ọmọ òun náà di kíni mọ́tàfà ṣíṣà ọgbà tírénì wọn tírénì rẹ̀ amúr abdullahi bin amúr ní ọ̀kan kan sí lára ànábì rẹ̀ sọlọ́mọ àwùjọ by nature ládàámá ànábì bọ́lọ̀ ti dá ìsọlọ́rọ̀ bú lẹ́nu sọlọ́mọ àwùjọ. kì í sọ̀rọ̀ ọ̀bùlẹ̀ ẹ̀ lérí níbì kan ìpè ànábì ń sọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn kan sọ lónìí wọ́n ń pè wá àti. wàlá mutafahisha ànábì ó ti kọ́ bí ẹnìkan gbá ọmọdé àyíjẹ ńgbà táwọn ń sọ báyìí àwọn èèyàn ń lé sí ìdí wọn <laughs> torí nítorí lómi ìfi di ẹlẹ́ẹ̀kẹ́ ìbúnú o sọlọlọ ọsọlọ tó bá gbélé yìí nìkan tọ́pìkì wa lónìí a sọ alẹ́ afẹ́ lè sọ ti lè su èyí sàdíìsì yìí nìkan ẹ̀jẹ̀ ń ké mi fún yín ṣé amúre bí nàlá aṣọ ló wílé yìí Anas bin Malik radiyallahu anhu àtúmọ̀lọ́ máa nábì inú tòde òun náà ròyìn ànábì bẹ́ẹ̀. lam yakun nabi sallallahu alayhi wa sallam sabbaban wàlá làánà wàlá fàṣàṣà ànábì táwa máa o kèé búyàn o lámìyẹ fún sàbàbà ànábì ìṣẹlẹ kéèbù ẹni tó gbádùn máa búyàn púpọ̀ ànábì kọ ànábì ìṣẹlẹ kéè ẹlẹ́ẹ̀kéèbù wàlá làánà ànábì ìṣẹni tí máa ṣépè fáwọn èèyàn ìlànà àwọn èèyàn gbogbo ìgbà máa kàn ṣépè fáwọn èèyàn wọlé afa haṣa ànẹ́bí sọlọ́rọ̀ bú lẹ́nu ìmọ̀fin ní àfi ká padà sí di síra o bí ẹnìkan bá ń ṣe nǹkan tó yàtọ̀ fẹ́lẹ̀ yìí nínú àwọn àfa tọjọ́ máa kéwù rẹ̀ mà pé òun lè jẹ́ ó lè jẹ́ kí ni nature tiẹ̀ ó lè jẹ́ pé òun náà ṣàgbákò rẹ̀ lọ́dọ̀ ẹnìkan tó kọ́ súnà lọ́dọ̀ ẹ̀ ẹ̀kẹ́ ebu ni wọ́n kọ́ súnà torí gbogbo àdánwò yìí ká là mọ́lẹ̀ ọbẹ̀rẹ̀ ńlẹ̀ yorùbá yìí ìlọrin àti gbogbo ń tọ́wà ní ẹ̀yìn lọ́lẹ̀ yorùbá báyìí ètò ogún ọdún o àwa mọ̀ pìlẹ̀ o ọkùnrin kan náà ló dé láti Cairo ló gbé ẹ̀kẹ́ ebu wọnú dáwà o èmi sì máa sọ pélé iná bá dé títí gbọ̀yìn àánú yín ní í ṣe mí gbogbo ẹ̀yin tẹ́ gbọ́dọ̀ rẹ̀ kọjá fáírọ́ọ̀sì ń bẹ lára yín gbogbo yín kò tán òun ni gbogbo ìtẹ́yìn náà ń ṣe rẹ̀. nẹ́tì ọtí ẹ̀ ni ẹ lọ béèrè àwọn tó mọ̀ dáadáa láti kékeré àwa ṣe rìsáàtì débẹ̀ ànábì ò rí báwọn by nature ànábì ò sì kọ ẹ̀yìn kọ́ ni amọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ ẹ tó ya báyìí. wàá di pé àfi ká búyàn ìka fáwọn èèyàn sí yẹ̀yẹ́ torí pé ọ̀fẹ́ pè wọ́n sójú ọ̀nà tọ́lọ́ bóun ti wá dán lóhùn ìka sọ̀rọ̀ bú mo ní gbogbo ètò ogún ọdún alhamdulilayi mo rántí nísìnyí nígbà fìdínà yìí dé tẹ́mi dé nàìjíríà mo mọ̀ àìní àtàwọn kan à ń kìlọ̀ fún ọ pé ah àní òsínú wà nẹ́bí adéwà àṣà máa lákọ̀ mẹ́ni afẹ́ kìlọ̀ fún lórí léyìí tí ó fi mọ̀ fún là ń bá rí gbogbo èèyàn náà ọmọ wa pàṣẹ yẹn jẹgẹjẹgẹ ní àbí níbo lẹ ti rí yìí wọn ní ibi àwọn afáàtà súnà tí máa ń ṣe àwọn afáà súnà ọmọ kéwà nẹ́bí gbogbo wọn o níta wàá bàtà nẹ́bí máa ṣe ní pé kíni máa bá lu àkùwá mi yẹ fún àlùna yọ wá jáde yọ wá pé ni èyí ṣe táwọn kan ṣe báyìí ṣe sátì ọṣẹ sítúrù ọgbà sórí rẹ òní ọwọ a máa mú ah, bí a èmi wọn bá yìí èyí wọn wà easier láti change wọn ò gbọ́ ńgbà wọn náà o ní a bá gbọ́ òní burú débi burú débi wà láàyè làbí ọlọ́pàá àwọn ẹ̀tọ́ ya ní tí wọ́n yà lónìí èmi èyí kìlọ̀ fún ọ kọ́dà wọn torí ẹ̀ yọ wá nu súnà dáwọ́ ẹ wá máa wò ó pé ẹ àfa wa kan lòun fún wa lọ́dún mẹ́wàá ní àwọn bẹ̀rẹ̀ kọ́dà kọ̀ọ̀kan ọdún mẹ́wàá tá a fi rí fi ń tú àwọn tá a fi ọ̀rọ̀ ànábì kìlọ̀ fún jọ̀hún tí wọ́n gbọ́ ńgbà wá di pé wọ́n ń wọ̀n wọn lọ kóòtù ẹgbẹ́ wọn dákọ̀ ọ̀yàn mẹ́lòó ni ṣé tíra tẹ̀ ń ké chéǹgì ni kò chéǹgì ó ní kẹ́yìn náà fura ń bẹ̀ ń pé ṣètọ́ ni nílò ni àti àdìgẹ ànábì fún yín gbé bá ànábì kì í ṣe ni ẹ̀ gbà ọwọ́ adi pé wọ́n ń wọ̀nyí lọ kóòtù àbí wọ́n ń fìwé kóòtù dẹ́rùbà yín abẹ́rẹ́ ni tí wọ́n gbé lọ kóòtù ẹ máa fi èsì wọn wọn ò dáko èèyàn mọ́ nìkan wọ́n máa pẹ́rí ni. bàbá ti dá akẹ́ gbọ́rọ̀ lọ́n ẹ gbọ́ tẹ àwọn anẹ́bí tẹ̀ ń pe àwọn èèyàn sí bọ́bá kẹ̀yìn náà ẹ gbọ́ májọ jẹ́ pé ẹ máa wí fáwọn èèyàn nìkan àwíwíwí ń gbà wọn ní àwọn ọmọ àmọ́ manhaj manhaj àwọn sálàfù kí ló dé tí manhaj wọn ò fẹ́ lò má lónìí àbífẹ́ inú ònìmọ̀ sọ mo ní gbogbo ń tẹ̀ ń pè manhaj manhaj nǹkan míì ti wọ̀ ọmọ yín lọ́wọ́ tẹ̀yìn náà mà fẹ́nu ti wọ̀ ìbínú èèyàn ti wọ̀ ìkórìíra èèyàn ti wọ̀ tọ́ bá nẹ́bi ti lọ́wọ́ sọlọ́lá ọ̀sán abdullahi bin amiri ló wí yé o ìyá ńlá wa aisha aka tiẹ̀ náà o anas bin malik tiẹ̀ lákàyé o ẹ̀jẹ̀ nfìkan kún fún yín ọ̀pọ̀ jabir ibn sulaim ó yàtọ̀ fún jabir tá a ti máa ka dídì rẹ̀ tẹ́lẹ̀ jabir bin abdullahi radiyallahu anhu sàábẹ́ ànábì kan tó ń jẹ́ jabir ibn sulaim radiyallahu anhu àjẹmáyé jabir ni mo wá bá ànábì ńjọ́ kan mo ní wá ànábì sọ àsọlẹ̀ ọ̀rọ̀ fún mi pé wá àti fún mi pé wá àti fún mi ẹgbẹ́ kí lànà bí fún sallallahu alaihi wasallam la tasubbanna ahada jáàdúró ọ̀gbọ́dọ̀ búyàn o hadithun sahih la tasubbanna ahada jáàdúró dìde lọ́dọ̀ ànábì ẹ̀fẹ́ kí ní yí fún rẹ̀ ní rìpọ́ọ̀tù ẹ̀ ó ní láti jọ́dọ̀ ànábì yí fún mi yìí ma sabbabtu. حرا ولا عبدا ولا shatan ولا bàyà láti gbọ́ tí mo ti gbọ́ kìlọ̀ ànábì ń bú ọmọlúwàbí èèyàn rí ń bú ẹrú rí ń bú ewúrẹ́ rí ń bú ràǹkọ́mẹ́ rí. kọ́dọ̀ jágòrò ni mo kó lẹ́bù má bu yàn dáadáa rí ń bú ewúrẹ́ ẹranko má tó ń lọ bọ́lọ́ àwọn tó máa nábì nù o sallallahu alaihi wasallam lẹ́nìkan bá ń pè nǹkan ní ìfún yín ní súnà ń wí tara ẹ̀ ní o again ẹlẹ́kẹ̀ẹ́ má gbàgbé nǹkan mo wí tọ̀bí ànẹ́tsọ̀ nkálukú yàtọ̀ ọ̀tọ̀ kódà láti ojú ayé àwọn sọ̀hábà lọ́nba àtàlẹ́kùn ìrọ̀lùmọ̀ tí ó sì fi dọ̀la ẹ̀rẹ̀ ni tí o pé nature rẹ̀ ni kò le nature rẹ̀ ni kí ọ lè sọ̀rọ̀ tí ó le ṣé báwọn là nẹ́bì rí èyí wò ó bi ra rẹ nù. rogbo pírọ́blẹ́mù ni wọ́n ti da ọ̀rọ̀ dáwà mímọ́fúlọ́ ọ̀gbìn became toxic. ẹ̀dáwà wa di bí ìgbà tí bọ́ọ̀bọ́ pa bọ́ọ̀bọ́ lẹ́sẹ̀ ẹ gbọ́ wọn ní dáwà súnà náà lélẹ́yìn ṣe lórí kílípù yìí tí ẹ bá ṣe pé ń kéwu ẹ fẹ́ lè pẹ́ bóyá bí apalọ̀ lọ́wọ́ àwọn ọ̀rọ̀ tí ọ̀dà ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ asá ọ̀rọ̀ àyójútì ànábì ò rí bá wọn o èyí tá à ń sọ láàárọ̀ yìí wà láyà ànábì ò rí bá wọn bẹ́ẹ̀ bá sì rẹ nìkan tó rí bẹ́ẹ̀ ẹ gbà pé nẹtsọ tiẹ̀ kó tó lè já fa gbogbo ara níbi àkùsí àmọ́ wọ́n wo èwo ló súnmọ́ ti kí ni ó súnmọ́ tà ànábì máa sọ̀rọ̀ bú lẹ́nu kò sí lára ànábì sọlá sọlá ànábì kò jẹ́ fáhíṣ kò sì jẹ́ kí ni mọ́tàfáhíṣ ìwọ tí ó jẹ́ nẹ́tọ̀ rẹ mọ̀ pé òfin ọ̀yàtọ̀ sáà nàbí ìwọ náà máa wá bó ṣe tún rẹ̀ ṣe o lè tún rẹ̀ ṣe o lè máa dí ọ̀rọ̀ rẹ kù torí ara ń tẹ́lẹ̀ ní ọmọ ni pé ó bá ti gbá máìkì mú lọ́kàn máa bẹ́ ìwọ tó o bá mọ̀ pa dẹ́hùn báwọn ń bẹ fún ọ máa dí máa rìkọ́ọ̀dù nǹkan kalẹ̀ gbogbo ẹ̀ lábáládà àwọn àfáà o nínú tí social media dálẹ̀ sí ara àwọn dáhùn wí kò kéré o torí ọba ìpín kálukú ń rìkọ́ọ̀dù rẹ̀ níjọ́hun tóun náà gbọ́ àbí tí ó gbé fẹ́ nìkan pé dákun fi kíní yòó tó jáde àmọ́ ń gbé pé ọba ti ní dáta láìfù ni ọ̀pọ̀lọpọ̀ náà ní wí nǹkan ní ìdánlò náà mọ̀ pé kò dáa bó ti wí àmọ́ ń gbọ́ òdi jù sí láìfù kí ló kù ìmọ̀ràn mí nù bọ́ba mọ̀ pé nature ti ẹni pé kò ní ní bírèkì ọba ti bọ́ sórí afẹ́fẹ́ má rìkọ́dù ẹ̀ ọláwọn ti ń bẹlẹ́gbẹ́ rẹ̀ àwọn ńlá káì tí wọ́n gbọ́ ká ah, sọ́dà bá ti wì yí ọba ní ọ̀dà ọ̀tún sí èyí wọn ò fi ọmọ ṣe dá wà ṣètọ́nì lọ́kàn dàrú mọ́ yín lójú pé ẹ̀yin náà ẹ ẹ ẹ kéèyàn ó ronú ńgbà dáwà àtànẹ́bí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti kókókó yìí èwo ló ní ìfẹ́ jù láwùjọ èwo ló ní ìfẹ́ jù láwùjọ pẹ̀lẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ lẹ́jì lẹ́kọ̀ọ́ mi súnà tẹ́mọ̀ tá a bá pẹ́ bí èèyàn ó ti padà dà ní. <laughs> ìmọ̀ báyà mo ti sọ fún yín bì àfáà kan tí ọlọ́ọ̀lú èkó ńlọ ṣe dáwà fún àwọn èèbó àwọn ọmọ ní France yìí àfa tí wọ́n wí fún gan-an ni wọ́n já àfa wa sínú ọ̀wà ọ̀rẹ́ wa náà ni wọ́n àmọ́ àfa wa ni wọ́n ju wa lọ́wọ́ sínú ọ̀wà láti Senegal aláwọn ọmọ ọmọ France yìí ọba pe àwọn pé ṣé àwọn kan ló fún ọ nọ́mbà kí ló dé Ọlọ́run fẹ́ béèrè béèrè ni torí ìdáhùn tẹ bá fi dáhùn lọ́wọ́ fi mà bọ́yọ̀ wọn rí mẹ́nu islam àbóhùn náà jáde á dàkún kí ló ṣẹlẹ̀ ó ní àwọn mẹ́ta làwọn gba islam àfa kan lọ wá láti ilẹ̀ lárúbáwá gbogbo tí ń sìn kọ́ àwọn ìjọ tí ń sìn kọ́ àwọn súnà náà ànábì wí báyìí àkùránì wí báyìí àdìsí ànábì wí báyìí kò fi ní ẹ̀kọ́ àwọn ọ̀nà làwọn sì ń tẹ̀lé àwọn bá tún rí làwọn kan tún wá láti ilẹ̀ láwùbáwá náà orí díẹ̀ gan wọ́n ti kọ́ bẹ̀rẹ̀ wá sí pé òun gbin èso súnà <laughs> ẹ̀dẹ̀ tó kọ́ àwọn ẹni súnà táwọn ọ̀gbọ́n kan míì rí lẹ́nu ẹ̀ orí díẹ̀ gan ni wọ́n ti àwọn ọlọ́rọ̀ bú wọ́n dé orí díẹ̀ gan wọ́n ti bẹ̀rẹ̀ wá sí pé èso súnà ṣe mọ̀ pé làákàyè tèbó yàtọ̀ fún tiwa díẹ̀. <laughs> èbó wò pé kí ló wọn máa wé sí ayé wa àti táìmù yìí ó nínú àwọn mẹ́ta àwọn méjì nínú àwọn bá ní àti sunna àti islam àwọn òsèǹ kankan máa dà pé adúrúgbélé yìí bí tó bá dé yìí ẹnìkan kẹsẹ yọkàn yọgi rẹ kó nẹ báyìí náà òun náà wàá lọ òun náà wàá lọ àìmọye ọdún ẹnìkan dé lọ́la yọkàn yọ òun náà kóun tètè yọra àwọn onísìnyí wọn ò sí àwọn òsèǹ máa dà wọn o ọlọ́run méjèèjì ti padà sínú christianity o padà sí bí wọ́n ṣe ń bọ̀ òun lòun kàn ṣe ń dá òtún pé ṣé kóun náà padà yí ẹnìkan lọ́wọ́ advice òun pé kóun ó pè ẹni ó fi àfa àtọ́fà àwọn èèyàn wọ ìsìláàmù ó tún fi wọ́n wọ súnà ẹ̀mùdí ò nídìí ká máa béèrè pé kí ni ó gbà lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ dé tẹ́ ẹ fẹnu wú lé wọn lọ ẹ̀yin náà ní ẹ̀ gbà lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà máa jẹ́ ìrántí ẹ̀ńtọ́lọ́mbà ni ó lé títí ọ̀ràn tí ẹni tí ń fi àwọn àwa àwọn ọ̀rọ̀ yìí lé àwọn èèyàn nínú súnà ọlọ́nkọ́ mọ́ta sàmánà wa o wasalila ọmọ wasalim wabarika ala nabiyina muhammad wa alihi wa sahbihi ajma'in wa iyyakum.